الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فرض الزكاة طهرة فرض الزكاة طهرة وتزكية للنفوس والأموال وعدا على الإنفاق في سبيله حلفا عاجلا وثوابا في الحال والمال أعطى الكثير وفرد القليل ليتبين أهل البخل من أهل السخاء من أهل السخاء والكمال نحمده ونشكره على ما أولاه من النعم وما دفع من النقم فله الحمد المطلق الكامل لأنه الكبير المتعالي لقد أكرمنا بالإسلام والإيمان والصحة في الأبدان والأمن في الأوطان والأزواج والعيال لا يحصى الثناء عليه فهو الرحيم بالأولي بأوليائه المنتقم من آدائه شديد المحال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم تتركم فيه الخطوب والأبزاع والأهوال وأشهد أن محمدا عبده ورسوله المخصوص بأشرف الخصال إمام الموحدين وقدوة المتعابدين فهو الأسوة في جميع الأعمال اللهم صل اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه واجمعنا بهم يا ذا الجلال ويا ذا الكرم والإجلال عباد الله حديثنا في هذه الوقفة التعابدية بمشيئة الله حول صدقة الفطر ونقول وبالله توفيق صدقة الفطر هي صدقة الواجبة الواجبة على أعيان المسلمين بحلول عيد الفطر المبارك شرعها الرسول صلى الله عليه وسلم شرعها لهذه الأمة بعد أن فرض عليها الصيام وسميت بذلك لأنها تجب بالفطر أي يوم العيد وقيل لأنها صدقة للخلق أي الفطرة تطهيرا للصائم وجبرا لصيامه وهي صدقة بدن متعلقة بكل بدن من أبدان المسلمين صغارا وكبارا ذكورا وإناثا أحرارا وعبيدا وهي واجبة على كل مسلم بدليل ما رواه ابن عمر رضي الله تعالى عنهما قال فرد الرسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاء من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين ولهذه صدقة لهذه الصدقة فضل عظيم حيث أنات الله بها وبصلاة العيد بعدها فلاح المؤمن وفوزه بسعادة دارين قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والمعاصي استغفروه وتوبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ọpẹ́ fún Ọlọ́run ọba wa jọmọ ẹja fọpẹ́ fún Allah kò sí tí a rí fún ọba yìí jọpẹ́ lọ mẹyìn bá sì máa ń rò a rí pé ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run bí a bá ń wò ó. bí àná la wọnú Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́ bí àbásíkà bóyá yìí ló di ẹlẹ́ kejìlélógún àbí ìkọkànlé ní ogún ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run adúpẹ́ fún ọ látara àánú rẹ lórí wa tó ní kí àwọn ọjọ́ Ramadan yìí ọmọ bá wa láyé ìkẹ́ni àánú ọlọ́run ní ń bá wa ìbùkún ẹ̀ ní torósù àlùbáríkà ni. oṣù ìbùkún ní ọba tó wá kà wá mẹ́ni tí rọ̀mọ̀dánù tọdún yìí bá tá a ti kó sínú ìdá àkànyìn rẹ̀ báyìí ẹnu èyí tó kù tí yóò fi tán mọ́jà wọn ó ṣe lẹ́yìn wa o láti tóbi ìrẹ́ ọlọ́run wàá ti wá lẹ́rú tí ọmọ làkókò náà safi máa wáyọnú ẹ táàfin máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ bó tá a bá wá ń béèrè ọlọ́mọsálá ti fún wa ọ̀la àti tóbi ọlọ́run nínú àwọn <clears throat> tó ṣe pàtàkì wa pàápàá jùlọ ní ẹnu wọn bá ọjọ́ tó kù àti mẹ́nuba pàtàkì ìtìkáàfù wíwọlé fún ọlọrun nínú mọ́sálásí. kí a rí wípé afọkànsí ara ẹ̀sìn inú rọmọdánù ni inú sẹ́sì rọ̀ṣúlù ni tí àwẹ̀ bá ti kú bíi mẹ́wàá yóò finú lélẹ̀ yóò lọ máa gbénu mọ́tàsí ọ́sàfẹ́ lu àsìkò yẹn dáa náà ni àsìkò táwa ń lò nílòkulò tá a máa yí ẹ̀ ìjáwa náà ò yíra padà ká lọ fàsìkò wa ká fi sin lọ́run nínú ilé ìsìn pẹ̀lú èyí tó kù tó rọmọdánù ó tán yìí. ọlọ́mọsálá ìṣerọ̀rùn fún wa bá a ṣe ń gba àwẹ̀ yìí lọ nínú tí ọlọ́run tún fi fún wa tó ṣe lọ́rùn ayà òun náà tó ti inú òun ò ní nǹkan ṣe pẹ̀lú mi kan sàkà ọdún kó tó lè saka tinú àwẹ̀ yìí àwẹ̀ gbígbà ní òdiwọ̀n tiẹ̀ tàbí ká sọ wípé ìlágbára àti bọ́ọ̀yàn gbogbo ẹni ọlọ́run bá fún lágbára tó bọ́ọ̀yàn nínú rọ̀mọ̀dánù yìí tàbí ṣáájú rọ̀mọ̀dánù tí wọ́n ń jẹ lábẹ́ ìgbà rọ̀mọ̀dánù yọ ọba fi tán ọgbọ́dọ̀ yàtàkà òrì ọlọ́run ọyọ sàkẹ́ pé wọn náà lọ́lọ́hún kẹ́ táwọn èèyàn wọ̀nyí ń jẹ́ lábẹ́ mi. sọ́dọ̀ka tó lè fèsì táwọn bàbá wa máa ń pè ní jákà ọ̀ràn àyàn ní fún gbogbo mùsùlùmí gbogbo ìgbà tí ìparí oṣù rọ̀mọ̀dánù yìí bá ti ń fẹ́ tán òun ló ti dọ̀ràn àyàn ni a ti dè wá lófin ẹ̀ lẹ́yìn ìgbà bá ti gba àwẹ̀ wọ́n sọ ní saka tó lè fẹ́tẹ̀r tàbí sọ́dáka tó lè fẹ́tẹ̀r nítorí ipò ní nǹkan ṣe pẹ̀lú ọdún ìsinu ọdún ìsinu la dẹ̀ máa ń pè ní eidu lè fẹ́tẹ̀r wọ́n fẹ́ kọjá pọ́jọ́ yìí lè yan yọ tàbí ṣáájú ká tó lọ ọdún bí ọjọ́ kan. kó lè jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n lè má rí nǹkan tí wọ́n jẹ lọ́jọ́ ọdún ká fi ràn wọ́n lọ́wọ́. sọ́dá lè fitiri yìí ọlọ́run ló fún wa láti fi fọ̀ wá nù gbogbo wàrúnrún tá a tún gbénu rọmọdánù ṣe oṣù àlùbáríkà oṣù ẹ̀sìn ọ̀jẹ̀sìn lọ́dọ̀ ẹlòmíì tó ti bí ṣe ń gbààwẹ̀. bọ́bá tún ti sínú tán báyìí ó ti kàkún wípalẹ̀ rọmọdánù òsì nínú oṣù Ramadan. gbogbo àìdá tọpa ti lọ́sàn rọmọdánù ó sínú tán báyìí ọbẹ̀rẹ̀ rẹ̀ ni. àwọn ọ̀wà rúnrún ọ̀rọ̀ rúnrún ó sọ ọmọ pé ń gbà wẹ́ nísìsiyìí ó ń nà ọ́ dá ìṣesí rírun ní alẹ́ ara Ramadan ni bó o ṣe kíyèsára lọ́sàn Ramadan. bẹ́ẹ̀ náà ni fi òkè sára rẹ lálẹ́ Ramadan gbogbo èyí tó bá wá kù díẹ̀ káàtó tá a ṣe láì dá nínú oṣù yìí ọlọ́run fẹ́ kí ayọ̀ jáka wẹ̀ kó lè bá a bá ní fi ṣàtúnṣe bí a kù sí mbẹ̀ èyí tí ọlọ́gẹ̀rẹ́ inú àwọn ẹwà táwọn òsì mà pé bóyá ó ti níbo lẹ̀ kélẹ̀ gidi wá fún. ó ti fẹsẹ̀ kọ́ káyà gbìyànjú káṣe jákà jákà yẹn lọ́lọ́run ó fi bá ní túnṣe jákà tá à bi badani min abidanil muslimin gbogbo ara tó gbogbo ọgbà ara mùsùlùmí tá a tọ́jú sigaran kì bá ń kódà àwọn àlùfáà wa níbi wọ́n fẹ́ káyọ̀dé wọn lóyún inú ayọ̀ tiẹ̀ mélòó láwa ayọ̀ fún yún inú èyí tọ́kọ́ mọ̀ ní kó bí méjì ọba wo lè yọ méjì fún apàtí wọ́n gán bá ti ń tàn máa méjì ẹ̀gbọ́n lomi ti ń ṣàdúrà rẹ̀ kò sáfẹ́ bí méjì ọlọ́run wa níyàwó rí olóyún nù rọ̀mọ̀dánù yìí tí a yọ ti bèjì fún lọ́lọ́tì ẹ̀ lè fi sàlùbáríkà kájú ọgbà kò bí ní ìbejì ọba sì bí lẹ́yọ̀ kan ọba aládà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ziyadatul khairi khair kéèyàn ó sè ní dáadáa dáadáa tún ní lọ́dọ̀ ọlọ́run aburú lè yé sè ní ẹ̀yẹ tí ẹ sè débi yóò sè ní. àmọ́ ayọ́ fọmọdé ayọ́ fágbálagbà. ayọ fọkùnrin ayọ fóbìnrin ọmọlúàbí ẹrú gbogbo wa lọ yẹ lọdọọrọ yẹn káyọ gbogbo òun ẹni tí ń bẹ tí wọ́n ń jẹ lábẹ́ rẹ̀ lọ jáka wọn torí àdìsí sí àti aṣáájú ẹ̀dá anábìwá Muhammad tọgbà wá fún wa onífàrọdà Rasulullahi sallallahu alayhi Ramadan. òjíṣẹ́ ọlọ́run ṣe káyọ̀ lọ́rọ̀ àyàn nínú oṣù Ramadan sọ àmì tamuri sọ yìí òun sì ń ṣe déédéé bíi kílò méjì pàdé kílò méjì ọba sùnwó tún lè fi díẹ̀ sí ọlọ́run sì bá ti bá ní àfiyọ́ nínú gbogbo nǹkan tẹnu máa ń jẹ bíi àgbàdo ìrẹsì ẹwà gàrí òun náà lọ ayọ̀ lórí ọkùnrin ayọ lórí obìnrin ọlátọwà fúnpọ̀ púpọ èrè ń jẹni fún omi ní. tọ́lọ́mbà ní kọ́ yọ jákà yìí Ọlọ́hun ta'ala ó ní kọ́dé afúláhà ni mu'minun àwọn kọ́dé afúláhà man tazakka Ọlọ́hun ló ń ti ti jèrè Ọlọ́hun mọ́sálá ìjà jèrè ló ń tọ̀

ó ní ìmọ́tótó ni fún ẹ̀mí ara wa wo níbi àsìwí àsìsọ ìwà rúnrún naa bá mójúbọ́ ń bi eléyìí ọ̀la ni fún yàn. jákà máa ń ṣe àpọ́nlé ọmọ ń sọ àpọ́nlé ara ọmọ níyà a sì máa kíyèsí títóbi èèyàn. nítorí kí ni. ẹ̀sìn wa yìí ọfẹ́ sàpẹ́lẹ́ ẹlòmíì ó lè má rí njọ́ jẹ àìríjọ́ jẹ ó lè títa lọ́jọ́ ọdún kọ́ máa ṣagbe yẹpẹrẹ lè tí gbogbo èèyàn dunnú tí wọ́n ń ṣe dọ́dà ṣe ń jọ́nà òun náà fífẹ́ káyọ̀ jákà kọ́mọ́sẹ́ ó sì tún jẹ́ràn lọ́wọ́ fáwùjọ gbogbo ẹtí ọ̀rọ̀ ọrí wọn lè rí bàbá tún gbé gàrí fún wọn àríwí rẹ sí bàbá tún fi séjì díẹ̀ sí ẹ̀rọ òfìrata sí ìyáda tó la xeyìrẹ xeyìrù náà ni n bò jẹ́ pẹ̀lú náà tẹ́lẹ̀ bí òkú sí jáka ń bẹ dáadáa tí wọ́n retí lọ́dọ̀ wa pé a máa ṣe ni ọlọmọsálá ìjọ ọ̀rọ̀ alọrun àwọn àlùfáà ẹ̀sìn gbà wípé èèyàn kú lè fi owó yọ ọ èyí tó hàn jù ni pé bí wọ́n bá ní ká mú nǹkan kan tó dáa jù bá a bá la lè fowó yọ pé ọ̀dà ṣùgbọ́n nǹkan dáa jù ọ̀dà ni bóyá ń tìtorí pọ́ owó pé àwùjọ bá a bá gbé gàrí fún ó lè ní gàrí lé tọ́ ẹ pé rẹsì ló sì bùkátà sí ṣùgbọ́n bá a bá fún lówó yóò mọ owó lọ lé onírẹsì òun ni ronú àwọn tí wọ́n gbà wípé kákú fowó yọ ṣùgbọ́n kì í sóun lọ dáa bíi káfóúnjẹ jẹyọ bí o gbọ́ bá yọ bẹ́mi bá gbé gàrí fún tí mo lágbára ìwọ lè gbé rẹ̀ sí fún. òkàtà rẹ̀ ti bíyánu onígàrí ńlé yọba tọ̀sán onírẹsì wọ́n fẹ́ ká fi ṣàtúnṣe àwùjọ ká fi dùnnú sọ́kàn gbogbo èèyàn ká yọ pẹ̀lú nǹkan jíjẹ ló fi dáa jù torí pé ìlànà bì fi yọ ẹnì kò sì ní í ṣe kankan tí ó wà á dáa tó ń tànà bì ṣe. nígbà tó jẹ́ pàwa náà mọ̀ pé a lè pé torí pé bí ń pa àwọn èèyàn. ká wá sọ wípé ká má sọ jákàdí inú ọdún kí ló dé tá à kò fi yọ níbẹ̀rẹ̀ àwẹ̀ kó o lè rówó ná kọ́sá àfa àtọ̀sọ́lé yẹn. eléyìí náà ni oníjà sọ pé nítorí wípé ó lè ní ìdí ìrẹsì káwọ́ sì fẹ́ gbé gàrí fún kákúkú lówó làbí ní sọ bẹ́ẹ̀ náà. nígbà tí lè yí àsìkò táwọn ṣe padà a gbọ́dọ̀ yí ta fẹ́ fi ṣe kódà ká yí padà. èyí tọ́ta jù nìyẹn. Kilo méjì àti láàrin kílò àdédé àti máa bọ́ á múdù kiri bá a bá rí kílò méjì àti láàrin òun ní sẹ́nìkan kílò méjì àti láàrin òun ní sẹ́nìkan nínú gbìyànjú táwọn àlùfáà ṣe ọlọ́run mọ́sálá ìgbàlẹ́sìn fún wa ọlọ́run kọ́ yọ́nú sí fún wa àwọn tá a máa ń fún. àwọn tó fi ẹ̀sìn níka fún la máa ń fún o ó bẹ̀rẹ̀ látòrí aládùúgbò ẹni. àwọn àfẹ́sìn wọ́n fẹ́ ká pín fún gbogbo àwọn tẹ̀sìn níka fún nísàká èèyàn lè dayọ fún rẹ̀ bọ́ọ̀lẹ̀sẹ̀ lọ gbé fún lè máa mú bẹ́ẹ̀ yẹn bá sì mọ̀ pé wọn ọmọ bó wọn ó ṣe ṣe ó lè lọ gbé fún lè máa mú sẹ́ tí wọ́n ní àwọn ti mọ àwọn tí wọ́n tọ́ sí kì í ṣe pé wọ́n ní kí lè máa mú di bàbá alágbàdo lẹ́yìn àwẹ̀ tàbí kó di bàbá oní gàárì tí ó wà sọ babọ́lé lórí táwọn ọmọ rẹ̀ ọmọ kiri gàárì lẹ́yìn àwẹ̀ gàárì jákàtẹ́ lọ fáwọn aláìní kò sí èèwọ̀ ń bẹ̀ tí wọn náà bá wà nú aláìní bàbá lè máa mú o lè módì wọn tiẹ̀ náà tó lò nú léyìn ọwà lódì wọn nípò aláìní èyí tó bá kù wọn náà tó fáwọn aláìní tó ọmọ pọ yẹ ètò wípé ìwọ lọ́wọ́ àfihàn àpò ó fi ìdí àpò tilẹ̀ ìdájẹ láàrin oṣù mẹ́ta ti wà báyìí ó ṣiṣẹ́ sadaka ni àwọn èèyàn míì náà ń bẹ ètò òṣìṣẹ́ gan wọn fẹ́ kọ fáwọn èèyàn ń bẹ sẹ́pẹ́ inú oko ẹ ló ti mú nínú ìdààmú ni ọ̀rá po gààrí méjì ẹ̀rí fìtílẹ̀ ògbé ẹ̀bù bó ṣe láàrin àpò kan ẹ̀lọ́ fún lágbájá lábọ́ méjì ẹ̀fún lágbájá lábọ́ méjì ẹ̀fún lá. ìwọ òrùkù rẹ lọ́dún tó bá tẹ̀lé ó rí bí ó ṣe lálùbáríkà tó. tòró ti yòró òru inú oko kó ń bẹ́ẹ̀ wà á hakahu yawma máa fẹ́ mi ọlọ́run ni ẹ fún mi lẹ́tọ̀ọ́ mi yàwó máa ṣàṣọ àdè níjọ́ tó ọba kórè oko lọ́lọ́run ló fẹ́ gbà òwe ṣe tá a máa fi dá parí ọdún rárá níjọba ti ń kórè ẹ o ti fọ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ bí ọba tó ń tíṣà káwọ̀ yóò tó ń tíṣà ọba ya méjì lọ ya lọ o wá kó kan náà ọ̀ya ìlera mu tó wò lè ó sì dọ̀rọ̀ yẹn kó náà jẹ́ nǹkan oko ẹ bá lọ gbélé e fún lágbájá òun náà jẹ́ ọ̀dọ̀ wa o ọ̀pọ̀ wa la ya ẹni tí ma elérò elérò lọ́pọ̀ ọ̀nù Yorùbá èmi níwà fún lágbájá ní bọ́lọ́run bá rò wọ náà débi tó burú dé òní rúre ọlọ́run tọ́ba rò ọ́ débi tó ọ̀dà adé wájú ẹ̀ kò ní sí ọ́ ní oore ọba wa èrò wa bá a ṣe rí ti fi ṣe wá lóore má ròyìn má fi tó ṣe ọ́ má fi hún mú wọ́n gbé gàrí mi dọ́dọ̀ lágbájá o ìbí jẹ́ ọ̀pá fún torí pọ́ ọ́. ọlọ́run ní sọ̀rọ̀ fẹ́ kémi ọlọ́run náà darí jẹ́ ọ ní tí wọn náà sẹ̀mí tí mo fi ń ṣe ọ lóore tójó fi rò tó kú ẹ ọlọ́run lágbára kọ́ dákú ẹ sí òtí tí ọ máa rọ bí ìdí àdé ọjà ọlágbára mi ọpin kẹrẹ ibi ntọlọm si fọ ló ti wá jẹ́ yà sí dáadáa wàlá tasawi hasanatu wàlá sayyi'a dáadáa ọjọ́ àìdá ọlọ́wọ́ máa fún wa ní dáadáa ṣe yóò sì gbàdúrà wa ọdún náà ti ń bọ̀ ọlọ́wọ́ jẹ́ ọba wa láyé ọlọ́wọ́ tó fa àyè lẹ̀ tí jimá ń bọ̀ ọba jẹ́ ọjọ́ kò súnmá kọjọ́ kọjọ ọdún kò súnmá torí ti ń bọ̀ ni. inú kọjá mọ́kàndínní ọgbọ̀n oníyọ́fẹ̀ jẹ́ ngbèlè ti jẹ́ méjìdínní ọgbọ̀n ti dá wa lójú pé jimá ti ń bọ̀ nínú rọ̀mọ̀dánù náà ni oníyọ́ọ̀bà wa ìtòkùtà máa retí oníkọ́dún nùkọ́jẹ́ Sunday ńgbà jimá bá fi lè jẹ́ méjìdínní sátidé ọmọ jẹ́ mọ́kàndínní ọjẹ́ tàbí kọ́jẹ́jọ́ tí àwẹ̀ wa bá fọ́gbọ̀n ọjọ mandi lọ́dún ọ̀jẹ́ wọ́n bá sì jẹ́ mọ́kàndínní ọgbọ̀n ọjọ́ sannde ní ọdún ọ̀jẹ́ èyí tọ́lọ́ bá méjèèjì bá wà nù bá wà nù nira o gbogbo bí ara ti nà ẹnì wa ọba àdẹkùn ni gbogbo bí ara ti ń sí wa na كأيوب إذ عافيته بعد ذلواء ọlọ́run ولا bí ìdíra ti bá ànábì àyùbá tó bó ti bá ànábì àyùbá tó ọlọ́run wọlé ó sì ti dẹkùn fún ọlọ́run àbíọ́ gbogbo ibi tára ti ní ẹnì kọ̀ọ̀kan wa náà ti dẹkùn fún wa ọlọ́run ọlọ́run ṣàánú wa gbogbo àwọn tí ọ̀gbádùn ọlọ́run bá nìran sí àlàáfíà sí wọn bẹ̀rẹ̀ lórí bàbá wa alága islahudeen nínú olúwa yìí ọlọ́run bá nìran sí àlàáfíà sí wọn kọ́ wa kárí gbogbo ẹni tí ọ̀gbádùn bẹ́ẹ̀ àwọn táàmà àtàwọn táàmà àtàwọn náà tá à ń gbé dí ákiri ọlọ́run mọ́sálá ìmọ̀ sàláfíà fún wa gbogbo ọ̀nà tí aburú ti ṣe ẹ̀dá lórí ìrìnnì níjòkó ní lójú oorun ní gbogbo ààyè ọlọ́dà kan mọ́jẹ̀ ká burú ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ó tún wá ṣe tí ọkàn ní kọ̀ọ̀kan wa mọ́jẹ̀ ò ṣe ọlọ́run máa fàánù rẹ̀ bá wa gbé ọlọ́run dúró tì wá ọlọ́run ṣàánú wa orílẹ̀-èdè wa yìí ọlọ́run àbíọ́ òjò kẹ́rẹ̀ òjò àánú rẹ̀ ọlọ́run rọ̀ fún wa àwọn tó fi sadarí wa lò wọ́n fún dáadáa orílẹ̀-èdè yìí ọlá àti tóbi ọlọ́run ìpínlẹ̀ wa mọ̀jẹ̀ ó bàjẹ́ ìpínlẹ̀ yìí mọ̀jẹ̀ ó dàrú ọlá àti tóbi ọlọ́run èyí tí ń bẹ wájú tí wọ́n tún múra rẹ̀ fáwọn ó dì níbò ọlọ́run mọ̀sẹ̀ ló kún fa burú fún wa o oníkálukú ní tó sáré kiri báyìí wọ́n sáré kiri pé kọ́sá lè bọ́ sí alọ́ ó lè bọ́ sí alọ́ ọlọ́run àbíọ́ mọ̀sẹ̀ ní ọjọ́ aburú fún wa o ọlá àti tóbi ọlọ́run gbogbo ẹni tí yọ bọ́ sí lọ tí ó sàǹfààní fún wa lọ́lọ́run yóò débẹ̀ ẹni tí ó bọ́ sí lọ tí ò ní wúlò fún wa máa wò haranhara tí wọn ò ní sí aláàánú mọ́jọ wọn ó débẹ̀ ọlọ́run ọlọ́run wa o tọ́ra àti ni ó sì rántí a ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòjú wa náà jọ ma wà àmọ̀ bá a ṣe rí àmọ̀ ọ wà lónìí Ah, ọlọ́run ṣàánú wa lọ́sẹ̀ kẹ́rẹ́ sí wa o ọlọ́run àti tóbi rí ọlọ́run la ilaha illallah làánú rẹ gbogbo ẹn bàbá wa nínú léèsì yìí pátá láì lẹ́nu kankan sínú yín apádà sí abúrò onítọ̀sí o gbogbo tó ṣe fẹ́ẹ́ nìkọ̀ọ̀kan yín lóore tí ẹnì kọ̀ọ̀kan wa yìí náà jẹ́ kán mẹ́ lọ́ndàkùn wọ́n jẹ́ gbàwé ìbànújẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀la àti tóbi ọlọ́run la ilaha illallah ọlọ́wọ́ amọ̀sẹ̀ náà níbànújẹ́ fáwa náà ọlọ́mọ̀sẹ̀ níbànújẹ́ fún wa ìgbà tá a bá ń rí yín bẹ́ẹ̀ ni ó sì máa rí àtinú yín ó máa dùn táwa náà bá rí yín jẹ́nu wa máa dùn ọ̀la àti tóbi ọ̀la tó ti lọ́nú ẹ̀yìn tẹ́ bí wa ọlọ́mọba ni kẹ́ wa ọlọ́mọba ni ṣàánú wa ọ̀la àti tóbi ìrì ọlọ́run ẹ̀tọ́ ẹ̀kún náà ọlọ́mọba ni ṣèyí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run wọlé àánú sọ àlùbáríkà tá a wà yìí gbogbo wa pátá sàmárì àdín tá a jọ ń ṣèbá dànù léèsì yìí àánú ọlọ́run abẹ́ni kọ̀ọ̀kan wa gbé ìmánìwọ̀ ọlá àti tóbi ọlọ́run gbogbo ohun tá a bá ṣe lẹ́sìn yóò já tẹ̀wọ́ gbà wájú ọlọ́run ibi a kù sí ọlọ́run ọba yóò sì payá agbáyà wa tá a lè fi sìn débi tí ó fi yọdún sí wa ọlá àti tóbi ọlọ́run ọlọ́lá ilaha illallah ọlọ́lá ilaha illallah gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ti wà nínú mọ́sálásí báyìí wọ́n ti wà ní tìkà wọ́n ti ń jọ́sìn lọ fọlọ́run ọlọ́run bàbá dà wọn ẹnì kọ̀ọ̀kan wa náà ta fẹ́ darapọ̀ mọ́ wọn ọlọ́run jọ̀ọ́ rọ̀ wá lọ́rùn ọlọ́run jọ̀ọ́ rọ̀ wá lọ́rùn اللهم جورا ولون ولون بدوا وسبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين